آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأسطى لا انفصام لها والله سميع عليم آمين. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ستر الله مسبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين ina ri ya kare zanuni amemewoka wawonukata ebebe imeye inuwa wan ọzọ ọzọ rẹ ẹni wíwé tu masowori àwọn ẹrẹ ẹwọ ẹwọ nyọkata. ẹsẹ nínú náà ni ẹni tó ṣe ní bá ti téèzù iná na ní wà nàìjíríà omori yà ìrìnà ń kọ́ ọ̀rọ̀ ìzọ́nà náà à ń kó omori ọ̀nà wọ́tà mẹ́ káyè káyè àwùjọ bíi láhìí ní ìṣe والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا أم يوشن مهوني المال والبنون زينة الحياة الدنيا أمريكا كهي أرزي أبيها أنابل wọlébàkìyàtò sọ̀ọ̀là ha ama máa tètè yọ̀rọ̀ dọ́ọ̀ tètè yọ̀ nàlú dẹ́nìkú lórí ìrìtò ìdẹ́nìkú ẹnẹ̀mú kọ́rọ̀ ìlà ẹnẹ̀ ìkàkà xayirun yìí ń dàrọ̀ bí ká àfàwàbà wà xayirun àmàlẹ́ xayirun yìí ń dàrọ̀ bí ká àfàwàbà ẹnẹ̀ àkọ́nà nyọ́ ìlà inú òmùrí yìí inú túnṣu ní òṣù ẹ̀rọ wà xayirun àmàlẹ́ ọmọdé nyọ́ ìlà inú sọ́nà ama yɛ nnɛ ma sɔrɔ ka subhanallah alhamdulilah wɔyɛ sɔrɔ yɛ yɛrɛ yi ama sɔni bɛ ka abokɔrɔ yɛ na amalu sɔlɔ hati yɛ abokɔrɔ yɛ na kutuya mi muri yɛ lɔbɔ ɔba yɛ kafɛ alubokɔrɔ yɛ kɛmɛ yɛ awɔ ɔma na ni yɛ nyi ami anabɔ yɛ muhammad sallallahu alaihi wa sallam ɔka lɔta lamu ummati ma fi ramadan min alkhayr azɛrɛ ma na yɛ al'umma na yɛ sɛyin ni ramadan ɔma na. إنوائذا لتمنت أن تكون السنة كلها رمضان لا يعني بوبا كاي كابيراي أبوما أبيراي أبوها هذا رمضان دون تومر صلى الله عليه وسلم إني حديث أنوني أسن زرعي رمضان يتيزونه دوكا إذا جاء رمضان إجا أهوى ونونا رمضان ونونا فتحت أبواب, أبواب الجنة وزال الجنة ذا ناهت وغلقت أبواب النار وزير جهنم دي تشيري وسلسلة الشياطين اتنيني دا قوى تكا تكا دا صوابة ونادى مناد من قبل الله داني أنا أمامنا هو دوم لكي يا باغي الخير أبشر ويا باغي الشر أقصر ya ba da alkhai ma yawa ne shoyi da zai do wa mu boy da du iska wa moy da abshir iraja ba o mana sai moy da e e mana sai moy da kire kire o ma fu mono ma ma o ya ba da ya shar ma yawa ne shi udi yo na zeze aksir zuwa cire ke mu mane enyi mana wa kasi me de mono no di ku kaka kawa mutili muri anaba obayaye dɔba kayi dɔba yi kata yezu seri enyi si ramadan mu nɔmi aami bi hurungu ni asulu shirki billah wa bidayatu ohiɛtɔ shirikɔ yi mɛ kó omori yina ɔyisosabiro omori yi hɛkɛ ohiɛtan nrɔ mɛmɛ yi ma. ابن قيم الجوزي الجوزية رحمة الله عليه أما كانك أموري أمنا بمان ìjà kẹnu bèèyí ìjọ kẹnu bèèyí ìnípọ̀ ètù iblis inú mẹ̀ká ẹ̀kọ́ sí bẹ̀kẹ́tẹ́ ẹ̀ níbi ádámà iblis dóyìí detu lóṣù yẹn fẹ́ ka yẹ ọmọ nyẹ́ ọ̀lẹ́hún àdébí ádámà hu jẹ́ nà wọn náà anamẹ́ ka yẹ jọmọrí ká nkọ́ nù síbi kẹtẹ́ ọ̀ asọ́ nù síbi kẹtẹ́ ọ̀ dọ́mọrí ìbàrẹ̀ ọ̀nà zìrì mi ìjọmọrí ìbàrẹ̀ ọ̀nà ya ni tu ɔnabɔn polo bɛɛ hata ismati o tɔmɔ ɛdi akɔ adepere ɔnɔn bɔdi pan jozi kɔnɔ ɔhaho ni oyiwɔ panyin ne bi iwɔ panyin do ase tɛhɛ dɔkɔ na ma na asi a po bebe ɔbɛrɛ mi niri iwɔ panyin lori esi ha ɔhaho nusu lomori kee. أنا ما أنا إلى يوم الوقت المعلوم نعم ومن حسيت wọ́n ní bí ọmọ onídó iblis laayi wàláhì àlẹ ìjọ ọmọ onídó àdánwò ikọ́ náà náà wọ́ na wọ́n ta hẹ̀hẹ̀ wọ́n bá náà wọ́ dó nyìmá dé ino to no wɔ bikaye ɔno omuri dɔka omuri kɔ iblis ɔno ɔkaaka fadima agowaitani لأقودن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين fabima aghwaytani ọka ewo mori wu riro iwu mu onuwu ọri riro iwu mẹtẹ onuwu mẹtẹ do halakam do laanam do tozile nihi do nvaramo nozire laakudanna lahum sirata kalmustaqim mi ba na ya ta eziwa.

ejide n'ikwe n'ereka ama na nyide n'ikwe takwuzo osu akwete ama na nyisa hal janna ama na nyisa hal jahannama wa an aymanihim wa an shama'ilihim wa an aymanihim ọ̀rẹ́ wa bàbá rẹ̀ gara wa jòdè ìwọ́rẹ̀ mi hẹ́rẹ́ ìwọ́rẹ̀ mi ọmọ bụ? Na ilẹ̀ ha محمد رسول الله صلى الله عليه وسلم دم يوميه ما شاء الله من بين أيديهم أي في ونيرا ما بين الكلام وما Wọ́n tó wọlé rè sọ́nà. Èyí kí ìnira ọmọ wẹ́yìn náà lọ́wọ́ mọ́. Ọmọ yẹn nẹ́ẹ̀sì náà ṣe rẹ̀ إيه من بين أيديهم أنا لا كانك صراطك جاكي من بين أيديهم إن صراطك المستقيم مهونا أنا وكما مهجنة لا أن الله صراطك المستقيم مبارا أجل وجوزي وزي ومني أنا برا برا ilé màá mọ́mọ́ ni ọmọ yẹ ni lè ha yìí bẹ́ẹ̀ aka ni ka yìí sèrè ọmọ kan mustakim ọ̀nà ìtú aka dẹ́ka ọmọ bi tẹ̀ ẹ̀zá àbíní rẹ̀ ẹ̀zọ́ adé ọ̀nà ṣètàn ọ̀nà àdàwàrà gàdìjì àdìjì àdàmà lóun ọ̀dọ̀ wájú ní rẹ̀ ẹ̀zẹ̀ zọ̀nà. di ìpẹ̀yìn iná nímọ̀ tafsir quran dẹ́ka ọ̀nà àdínù ìsìlámì ọ̀nà wàkí ìsìlámì di ìpẹ̀yìn dẹ́ka ono bidane kun amma ibn qayyim jawziya baka abire ne na zamai na gofu donyara dobi kai isa na so na gina umuri da wa ban da shoira a bisa ya so na gina umuri do ban da shoira to da zo na shaytana zai da gani ja dubi adama صراطك المستقيم أمام إيها هنا أذ من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم أشيطان كهرباء بغلا جري إيجا بدي آدم جزي بوريا كري بوريا هناك أنا بكرة إذا دوما كوزي ديوا كسابة بكرة إذا mọ̀túnmọ̀ náà ọmọ náà yàtọ̀ àfọmọ̀dọ̀ إذا àwọn àkọmọ́sádàkà àṣẹ ìtàn ìdá àkó كوزي ká ó ebi títọ̀ o ɔnya ɔtotɔ aba ɔtotɔ wɔn a ma no nya nkatɔ wɔn a ma no nya sɔnɔ ɛɛ de kɔmi ɛyɛ kɔ na mesɔ ba kaa na abɛsɛ mi wɔn akɔ abasɛ na emi n'aya na mi. ama imaamu hin jose ibara mi ni jose akpɔkpɔrɔ ɛsɛ onudze onudze mi bi adam ɔkɔ na mi ɛsi kan ɛsi kan kɔ na jose bɔ dabara kɛrɛ jose ikpozi du kasosɔ mɛ. yɛyɛ kí ni kɔrɔ bi shaitan a bɛ nika yi o kwezi fi yɛ tɛ inu mama pɛrɛ ho dɔ deteru dɔ dekuraru ìjà dekuraru ti tafsiri yɛ ama wɔn wọ́n yɛ ama wɔn ɛnna ɛfɛ náà yɛ ni kɔrɔ shaitan dima kaa ita shaitan na ɔyɛ intelligent ɛsɛ fɛ na ɔyɛ agbo ɛpɛ sɛ mɛ ɛturu. muri ọ̀nà bọ̀ wáyà ìdọ̀ àìkọ́ mọ́. wọ́n ń ṣẹ̀dá ìlìhìn ọkọ̀ wọn mẹ́rẹ́ bá àbàbàrà agbára wà jòzó ibò hẹ̀ nìmi ilé ibò hàn àkà jòzó kóró di rí ọ̀ìmẹ̀ bẹ́ẹ̀ máa mú wẹ́yìn ikú kẹ́ mú kóró di rí. tọ́nà àbúrò ayọ́ mi tó lè ní ewu ayọ́ mẹ́ẹ̀kẹ́ ń mẹ́ka adó mystic fáàrù tẹ́wọ́ bàyẹ̀ rọ̀ wọ́n lè àtàjẹ́ ju akitara àṣetán ẹ̀dá káyọ̀ omori omori omi ká àkàrà ẹ̀yà wọlé tẹ̀jú àkàrà ṣàkiri èwo mori ọmọ ọmọ nà ní irun ìjà níbi adama ẹnẹ́ẹ̀bà ẹ̀kẹ́ otu ní kònyàrá ṣàkiri yìí lọ ẹnẹ́ẹ̀bà kó àwọ̀ ẹnẹ́ẹ̀bà sàásà ẹnẹ́ẹ̀bà kó àwọ̀ jòdì kẹsà ẹ̀kẹ́ jẹ́ omori ọ̀nyàrá lọ́tún tó ana shaitan mai woto ọfidio mori yi don mori da ka amsa kai in yabi ona in yabi ona min dunihi illa inafa wa in yabi ona illa shaitanan marida la'anahu allah وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولو دلنهم ولو منينهم ولا آمرنهم فليبتكن آذان الأنام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا يعدهم ويمنيهم وما يعيدهم الشيطان إلا غرورا إن يدعون من دونه إلا إناثا أمري أكننا هكوري ẹni sẹ náà hẹ kọsá ilà ìnáta ẹbọ tẹnà mìíràn nìtú ilà ìnáta ẹbí màláìka nìní tẹsí rẹ sọ ọmọ ànìyẹ kẹ ẹ ahọkẹ màláìka ìdí èkì káfíìrì mẹka ní ẹkẹ màláìka yìí yé ẹnyẹ nẹẹ yóò mọrí yìí dɔmori si zamani ni ibe rɛ to de kɔnɔ fi kara yi wa. illa inafa ɛbi sɛ ne kaka ɔnyɔkɔ ɛna ɛna kyerɛ larubawa inab ɔgyɛɛ mɔwat ɛsɛ ne ɛnyɔkɔ ɔkye ɛdɛta wɔn yɛ deɛ ɔrɔna illa shaitɔna marida ɔmɔni kɛrɛ nsɛ yɛ hakɔsa ɛyɛ e ba shaitani ne akana kama wɔ rɔba shaitan ɛyɛ e ba shaitani etu aka marid ọjọ́ mori yìnyẹ lóde pẹ́sẹ́ tẹ́lẹ̀ fún ìjọ mori yìnyẹ alutamọ́rẹ́t lánà wọ́lọ́ ọmọrí ikọ̀ náà bàrẹ́ olóòzìire nu wọ́kọ́lọ́ la atẹ́kẹ̀dánná mílíọ̀nù ìbàdíkà nàṣíbà máfòròdọ́ ọmọrí ikọ̀ náà bàrẹ́ olóòzìire dọ́wọ́tọ̀n kẹ́ la atẹ́kẹ̀dánná mílíọ̀nù ìbàdíkà nàṣíbà máfòròdọ́ dọ́kà ẹ̀yọ́ mori ọ bọn ọdún bá nyọ gọrẹ hùwù ni ọrẹ hùwù ni wọrẹ hẹwọ na so yi bá ma foro dọ ọgọrẹ ní ẹkẹkẹ yẹ rẹ sọọbi ni ọmọ ọbẹ dẹ nyi zi rẹ ma hùwù lọrẹ hẹwọ ni. èyí ẹnu náà kọ́ náà ọbẹ bọ̀ nyẹ́ àmì ọbẹ̀ yìí nínú bẹ̀kẹ́ yìí minkulli alfin wahidun lillah walbaaqin lishaitọ wàlíyàdùbìlá. inopik ihe ma akọ dị na kahije akọ na wọn ta wọn ni titẹ jẹ ọdịnyere bụ ogbori hi na abanabọ bụ ishe taa one pound ọdịnyere bụ na abanabọ bụ ishe ihe ọma ntụ ogbori ki hadis ọ n'ọyị saa bẹ ọ kawara su yi dọba titi n'ontomori dɔka ɛnya e, yɔ n'ɛtɔ ɛnya yɔ n'ɛtɔ kɛ nye de kɛ yi ya ɛne de kala n'ekuta ɛne de amama amama atɔ yi n'eku ikiyama n'ontomori de ezi yɛ wa nika ye Ya dɔ ni ma ju ɛfɔ bɔ e ma b'a yɛ ma e ye ayi de riri abe abe ba fɔ n'abɔ ɔrɔ bɛ n'abɔ nkaka ɛyɛ wɔ ama ɛyɛ wɔ nkonyala lóore dèkì konyala wò wọlé wọ wọ nà iná kyɛn mu màlúù ojooji. omuri anagbɔ yà yìí ní konyala nọ omuri ɔzá yìí kẹtì ní konyala nọ nínú amin amin. لأتخذن من عبادك نصيبا مفروضا ولأدلنهم

ẹ̀mì náà jèrè náà mọ́ jèrè wọ́lá àmúra náà mọ́ ẹ̀rù wọ́lá àmúra náà slọ́tì ojú mú rí mi wọ́lá àmúra náà ẹ̀mọ́ nínú mi kìí àsí ọmọ rí mi mẹ́sẹ̀rẹ̀ ààrẹ wọ́lá òdìlẹ̀ náà wọ́lá òmànìyàn náà ní mi kìí àsọ́fẹ́ sọ́kà wọ́lá àmúra náà mọ́ àwọn ọ̀kọ̀rẹ́ rẹ̀ dẹ́yìn yìí dóòdì hó rẹ̀ sọ́n kẹ́yì ọ̀kyerẹ́ ọmọ amárọ̀ ọmọ hamza náà bá họ òhìẹ tọ́ọ̀bì yìí ọ̀kyerẹ́ ọmọ ọmọ ẹ̀yìn ní alẹ́mẹ́tò fílmù dọ́rì ọ̀hìn náà àyè sí ihe ìsàmì fílmù dọ́rì anábì àmẹ́tò hamza náà yẹ ká òní mi fíìlì lóye kẹ́yì fílmù dọ́rì so ɛmi koko shop ni ka hamza ma ama ama yi ni amara hamza na ne twɛ dɔwɔrɛ bá fún lẹsɔn kí amara nɔ hamzɔnɔ hamzu hɛ tɔɔbu wàá sí mu dɔɔri wùdéyìn náà a amúru ààfin ẹ kókó bí amara a e amúru ìjọba hamza yìí kó bá ti jẹ dábàárẹ hamza dá ọmọ mi ká kó mẹ alhamdulilayi mamduda dɔwɔrɛ hamza ni tulẹtẹ dɔwɔrɛ wàlà àmúra náà ọdún ọmọ náà lóde tawkid ọmọ òun ní fílù ibi fílù òòrì fílù mu dɔɔri wọ mẹẹlẹ ọmọ òun ní máa dì í.

فلا aban al'aman ẹni lè nyima dẹ ẹ ayẹrọ tọ ìsọpa dẹ ẹ ajoro dẹ ẹ ajoro dẹ ẹ ayẹrẹ. larabawa nani ẹyin sahi bahira dẹni sahi sahiba wani sọtuma ida omoriki ma ja'ala Allah min bahiratin wala sa'ibatin wala wasilatin wala ha bahira ọmọ yọrọ nkumi ana mmozi ẹhi ọhụ hidọbọne rankuma nan ọmọ nyere a dị ejuta nuru pahụ dɛ kɛra nkuma na nri ọkụkụ nye ori ọkụkụ nye milka nunani ɛyɛ na anyɛ dɔgada a kama ayɛ ɔdɔ ikɔnogo hu ɛyɛ nisa kɔba dɔ sɛ ɔmɛ ɔsa ɔrɔ abali isori bahiro bɔnɔ abɛn ni mɛrɛ sa iba. sáyé lọ́wọ́ra nkúmi ní kàkà yìí dẹ́ ẹ̀húnrẹ́ wọ́n kọ́ lọ́rẹ́ jẹ́ orí dẹ́ dẹ́ ẹ̀húnrẹ́ wọ́n kọ́ ọ̀rẹ́ ẹ̀rẹ́ ọ̀rẹ́ kùmí tó sọ́ọ́rẹ́ ọ̀dá àrẹ́ ọ̀nà wẹ́ẹ́ nyà ní kányà ìsàmì náà mẹ́ẹ̀tì ní ńlọ ìsọ̀pá jùlọ ìyẹrẹ ọkọ àti jùlọ ìjọ òtòrò àmọ́ mẹ́ẹ̀yẹ àmìkà níbìrà ẹni eréyìírí mi ń rí ọmọ náà náà gbórí ọmọ. ìdọ́dọ̀ sẹ́ẹ̀sì náà. ahụrụ ewe onye ne na-ahụ eze kenya idebe koyi na ama jama yẹn nọ àmì tafsir na wọn ni ẹni ṣètàn kàkà yìí wàlá àmúrannahum fàlàyọ̀gọ́yìrún na khalqallah. ọ̀nà ṣetán ọ̀nẹ́rẹ́wà àkọ́bà ìjà níbi ádámà ẹwà àbàrún náà mórí òvọ albatko ọ̀nà mẹ́tẹ̀ẹ̀tẹ̀ kàẹ́fẹ́ dị albatko kúnná ádámà lànàm ọ̀nà àkọ́bà ìwádẹ́ ayérọ̀ ìsọpa isu àbísúpilẹ̀ rankomi màálù ìdẹ́ba ọ̀nẹ́rẹ́vọ́ ànàm ẹ̀bẹ̀nẹ̀ ìsọpa na ló pa ilé yìí ọ̀nà àkọ́bà ìwádẹ́ ayérọ̀ àtọ̀ dọ́mọ̀ yẹ̀mí kàẹ́ òzúzọ kẹne lọ́rẹ̀ kàtó kàwọn àmọ̀ràn náà fọlá yọkọ yẹrùn náà kọlùkọlà ọlọ́wọ́ àfọlá ìwà bẹ́ẹ̀ yà bàrú náà mórí òwò dẹ́kun náà mórí ọlọ́wọ́ àkẹ́kà ọdí súpẹ́lẹ́ náà nì ẹnìkà yìí ẹsùpẹ́yìn dé dà tún yẹn yàrá ẹnìkà ẹsùpẹ́yìn dà yẹn mẹ́mẹ́ hẹ́ẹ̀ ló bá àmàkẹ́rẹ́ tọ́ àmàsọ́ nẹ́nẹ́ náà nì vọ̀yìn yìí súpẹ́ ọ̀yà ọ̀yìn ọ̀pọ̀ wọ́n bá lọ́rẹ̀ bíi. jòrí tààlì lọ́rì tààlì mẹ́lẹ́ mẹ́sàn ọ̀yìn mẹ́sẹ̀yẹ Oyi ọ̀rọ̀ yìí mẹ́sẹ̀yẹ nísì ẹ̀nà àkíndìdè ìzó òmùrí ọ̀yà ẹ̀nà ọ̀nà bẹ̀rẹ̀ ẹ̀zá nà ọ̀fà. àni ẹ̀nẹ́ni rẹnu ẹ̀nẹ́ni rẹnu kàyé ẹ̀ báyìí èyẹ tẹ́hu ní òmùrí àmọ́ ẹ̀yìn ka ká kò òmùrí ẹ̀kẹ́ nà ẹ̀rọ iya mɛ maa e, re iya mɛ mɛ ehu ɛyɛ de so kɔ mɛ maa mɛ abɛni kuti ba hɛhɛ islam mana kaa alora kɔya wala amora nahom fala yɔgɔyirunna khalqallah ɔnere baa mɛ ɔnere baa kɔda yi yɛ ne de adama dɛ yabu n'omori yi o bɔ islam sɔ tó omori yi ini ɔyɛ nu ɔna ɔbɔ hadith sɔ tó omori yi sallallahu alayhi wa sallam ọ̀ọ́dẹ inú hadith sọ ní ẹ̀yẹ ọlọ́dọ̀rẹ̀ alimajasọ́ọ̀yì ọkà ẹ̀ hadith sọ dọ́gba bí hadith qudsiyyun omuri ọ̀nà wọ́tà kàrẹ́ yìí ọkà wà inni khalaqtu ibadi hunafa kullahum wa anna shayatina atatuhum fajtalathum an فهرمت عليهم ما أهللت لهم وأمرتهم أن يشركوا بي ما لم أنزل به سلطانا وأمرتهم أن يغيروا خلقي أمري أكون أطوى بنا أني أنا أطوى هنا فاء كلهم كيف ذلك أظن هنا كشاك ديون أمري أن فطرة ظنان وهي كان بنا ظنان إذا إذا كان بوت ɛbɛɛ e soɔ ka no naaye na sɛ ɔdaa so da ayɛ ka yɛ anyɛ ɔmɔre ikonya na nabɔrɔ ka kɛkɛ oyɛ ka abo na ɔwɔ no ama mɛfɔ ntomori ɔka kɛ kullu mawludin yulad ala fita abuja na ama ina aki islam ama atom illa an illa an abawayhi yuhawidanihi aw yunasiranihi aw yumajjisanihi aw kama qala ɔtɔwɔ fi kɛnɛ kai azɛbana ma ɛnɛ ba abara ane bɔbɔ Ebe àbí ẹ̀bẹ̀rọ́sí anábọ̀bọ̀wọ̀ wa àbí ẹ̀bẹ̀rọ́sí kẹ́ẹ̀bù jẹ́tẹ̀ àbújẹ́ náà ama in islam ama tó ni mọ̀rí ọ̀nà àkàní hadith kò tí ọmọ mẹ́ka yìí àbúnà na ọrịa na ní wọn ní na fa pa kẹhẹkọ ni bẹẹ yọ ntí nkonya bẹẹ hẹkọ ntí nkonya kò láfù ma bẹẹ m. bẹẹ bẹẹ na wà á a ṣẹyàtì náà fàtó àṣeyìí tán ni ètù nẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ فاجتالت فاجتالتهم عن دينهم ده سواهون هكنن فحرمت عليهم ما أهللت لهم ده ميني سيوان إسوان ميبور يوا وكان يناجن إذن ده نبلا أين ينني ميروكين أتيهما ينان إن أني إقا إلى سنة يتوكولي أنا ده كان ينمي يوم إلى سنة يوم ينمي ilé yìí máa kókó inú kẹtẹgù ayé ẹnanakọ ọ̀rọ̀ ẹ̀yà wà á a àkúrẹ́kù tí slọ́tí tó mú nínú àmọ́ mẹ́rẹ́ kí islam ayígẹ́ ní eyín ní tébìlẹ̀ dáná ìbìlẹ̀ tẹ̀wọ́n ayé rà wọn náà hàn ọ̀sán ni fi tààrí ìlú ní kàkà yìí ìzẹ̀ ìzẹ̀ òmórí ọ̀rọ̀ yìí nánú kàwọn kàkà kẹrẹ nyere nyọ́rọ́ ọmọ yẹn irú ewúrẹ́ èwò kó mórí àníṣọ́ mórí isi islam ó sì ní ẹ̀mọ́ ìyìn of a one hundred percent blood relationship kàkà kà anya ne kó ìrọ̀kọ́ náà wá bẹ̀ anya ne yà pa ọ̀gbẹ́ tí o kyimkyim ọ̀bẹ. ẹ̀wùrẹ́ ọba ń bẹ́ anka ɛnyara anka darozi ɛn eh? ama yi ìyí ɛnyara in islam ɛyọrọ lè nya o àmúyẹ kì í yí ɛnyara blood relationship bẹ́ẹ̀ ká ti tse pọ́ńtò di mímọ akẹ́rẹ́ ọmọ mẹ́rin ìyí ɛnyara ìdẹ́ni bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀yìn mẹ́yìn sí dẹ̀kẹ̀ náà bá anẹ́bìrẹ́ náà mẹ́ lọ́rọ̀ ẹ̀yẹ ẹyẹ kayọ ojú òkú sábà lóògùn àdánù oṣù òkú sábà lóògùn lọ́wọ́rọ́ máa ṣọ́ àkú sábà wèrú kọ́ mú ṣètà lọ́tí òtún ọmọdé nìyí ọmọdé kàáyé fahamamat alayhima ahlantu lahum dẹ́tù ebe tú ẹ̀dọ́ sọ́ọ́ lóògùn islam dɔmnɛɛni dɔmnɛɛni si wa iso na omori mɛɛbɔrɔ wa wa amara tum ayusiriku bi bɛɛ ka seitan ni itwene na ɔba kɔ ɔba ya ne hɛ nijɛ ne bi adama ka ɛmi siriku ko na omori yi bɛ na ɛsi fa bɛrɛ na omori yɛ kɛ maalam onzol bɛ hesɔn tɔna ɛnisɛn bɛ aka ɔna omori ɛni bɛ nyɔnu tiɛ tɛ wa ka maa ne na ne wa amara tum ayɔgɔ yɛrɛ xalqi. ìtú ọmọ nyanyara ọkọ ọba ìwà ka yìí ẹ̀ẹ́gún náà ló ń mórí tó wọ̀ nù ẹ̀ bàrà ọ̀bọ. jẹ́gọ́nà máa ọba ọba yìí ní hadith ọ̀tún ọmọ sọ̀rọ̀ sọ́lá dọ́ntọ́ mórí dọ́ka yìí láàmú aláhùn wa ṣìmá wọ́n mọ̀sọ̀ ṣìmá wọ́n nàmẹ́sọ́ wọ́n mọ̀tànàmẹ́sọ́ wọ́n mọ̀tàfàlìjẹ́ tìlọ̀hósìnì almọ̀gbẹ̀yìrọ̀ tẹ̀ kàlkàlá sọ́lá omori otojirin yonavi alwashimat ɛnana atɔsɛ ɛnana e, atɔsɛ ɛsa ɛnana atɔsɛ ɛnyɛ nɛ ɛnana atɔsɛ ozi na omori otu eso nto omori kɔmɔ abi ko mo omori otojirin diwa omori ɔmɔwɔ onojirin ɛnana atɔsɛ afɛrɛ no wɔtɛ nini awɔri nɛ gɔvɛ nini abi ko ma ahasa ah, yi na kyɛn wɛ nini. na ekwesa ọmọ mama nọ ịgbara yìí gbàrú ní omori yìí wọ̀bọ alwashima ẹ̀nà náà mo kọ́rọ́ náà ọ̀bọ náà wọ́n ní mustashima ẹ̀fọ́ náà mẹ́ẹ̀ẹ́ bó ní omori yìí rẹ̀ gbàrú ní ozuri ẹ̀wọ́n náà ka mee ọ̀bọ náà mo kọ́rọ́ náà olójúri ni ọ̀bọ ọ̀bọ náà ni mẹ́ẹ̀ bó ní ozuri ni wọ́n náà ní sọ́ọ̀t àtẹ ẹ̀yẹ náà ẹni gbọgbọdọ ẹkọ ọkọdọ kwasi lẹdi mẹtsẹrẹ ẹtọ ayé lẹdi ẹyẹ tsẹ bẹ kwasi mẹtsẹrẹ omeri yi ọkọ ẹwọ ẹkọdọ ama ọ ẹni ọkọ titẹ àmì wà nà húri yẹ ọdọ ọ esi lẹdi tọ ọ wà ká kẹ n'enye mọ nkiri. tó dẹ̀rẹ́ àkọ́ iná kọ́kọ́ ẹ̀mí ẹ̀dẹ́ fúnpá sílẹ̀ di jẹ̀rẹ́ wíwọ́ ọ̀gọ́dọ̀ ojoojúmọ́ ọ̀gọ́dọ̀ jẹ́ èké òru orí èrè kàyé ẹ̀yẹ má fi dè é zọ ọ̀gọ́dọ̀ nìṣọ ẹ̀ẹ́bọ̀ nìmẹ̀ ẹ̀ẹ́bọ̀ nìṣọ kọ̀dà kẹrẹ ọ̀lì sọ̀jọ́ wọn kọ́ òwúrọ̀ lè dọ̀nà ọkọ̀ sílẹ̀ di wọ́pọ̀ والمتفلجات للحسن أتنني كاكاي إيه كان ينمين هيا وفين نينو هاني جزاء سمامي أو لجزي كدودا بك كان ينمين هيا أنا هوا كا كا هوا كان دو فايلا دو دو وي دو وانيان كوفيو نيو هاني دو ماني لولا دو تتاي almughayirat khalq khalq allah don to muri ese kaza na nane e abuno muri owo e amara wo owo bono odi no muri be si tuan be si tuan muri o khair bi hadith on to muri o sabe ba kan kai la'ana allah alwasila wal mustawsila wal wasila wal mustawsila alwasila ya ndira kason alwasila omori on to sallallahu alaihi wasallam o ko omori o to direnu ọ̀bọ̀rọ̀ fún náà lójúre ẹ̀nọ́dì ẹ̀yẹ́ nẹ́ni àtẹ ẹ̀m attachment ẹ̀ẹ́dẹ́ yẹ ọ̀fà gẹ́rẹ́ nìní obìdọ̀ ọ̀gọ́dọ̀ àbídọ̀ ọ̀rọ̀. ẹ̀rọ náà na-amụkọrọ na àtẹ̀rọ na mee ẹ̀yẹ́ na mú aná na kọ́rọ́ náà ẹni ìgbé ọ̀rà bẹ́ẹ̀ mà attachment na rà àtẹ̀wọ́n náà sẹ́yìn fún àtúntẹ̀ kà mẹ́ẹ̀ abẹ́ ní ìwé ní tó múrí kọ́nú zùrù mẹ́rin. sallallahu alayhi wa sallam. domori yi léyìí sì yẹ ìka yìí wàlá àmúran náà hùn fàlàyọ̀gọ́yìrún náà kọ́lùkọ́lùwà. ọ̀nà ṣètò náà ni bá a kọ́ bá a yẹ jẹ́ níbi àádámà dẹ́nà ẹ̀bù náà mórí òwò dẹ́ẹ̀ bàrà òwò. ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا ومن يتخذ الشيطان وليا omori kɔnɔ tɔɔrɔ na anaba ama anaba hura aseetaani bɛɛ ka seetaani ɔno se mɛkere ma no ɔsɛ ma n'ɔbɔ mba ne nindu ne la ɔbɛrɛ ma na omori ɛna e na adori ɛbɛ na ne paa fɔkɔdɛ kɔsira kɔsira na mo bii na omori ka ye ɔbɛ na ɔra nihi nihi ne akɔ ɔma nuhu ete ete ngede yahiduhum wayuma nehim wama yahiduhum shaitanu omori ka shaitani da makata ije ni bi adama a makata ta yi waka oida ba ba a ta yi waka ije ba ba ogu ba ba udi ba ba ogodo ba ba wayu man nehin do mana kwese ni yiwa ai in sun da kaka yi awa e me wa ma ya'iduhum ash-shaytanu illa ghurura omori kenyo katita no a shaitana mai wa ewebe ne ewebe ne umuri ya hai hono shetani umuri ya hai hono kana amin amin amin anan to man sallallahu alaihi wasallam anu min mehahiya wala amrun fala yughayyirunna khalq allah oika ana shetani kaka ona ba koba ya wa de ya barun umuri huwa dire son onto mo sallallahu alaihi wasallam ido hawazi ido karaisi do mori da ke kae eh, inoto ọmọ shaitan èwo kọ́lá rọ́bì bí máa gọ̀wáìtà ni bí máa agọ̀wáìtà ni làwùzáyì na nàlàhùn fìlà àrdì wọ́n làwùgọ̀yàn nàhùn àjìmáyìn ilà ìbádàkà mìnhùmùr mùkhlasin قال هذا صراط علي مستقيم إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين إلا من اتبعك من الغاوين الشيطان قال رب أوكي ومري بما أغويتني إلو أنا لو زينن له في الأرض مما يجي نبي آدم wa ọgwụ ya abenini na enye na-abọte abenini ona ewun illa ibadaka minhum almukhlasin e gore ya o nye nwe ni ni wo mori hi oni enwa do ni o de ke wo mori oni o illa ibadaka minhum almukhlasin e gore ya o ile nwe ni ni wo mori oni e wa de ke wa ni o do mori ka yo ka yi qala hada siratun alayya mustaqim إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين قال هذا صراط علي مستقيم دومري أكايا كاي إلا عبادك منهم المخلصين قد قد نكاو أقريان أو نومري أمنني قال هذا صراط علي مستقيم دومري كأصنو بذنيني كاي أو بمدن أمري تافا. يجي عمر بن الخطاب رضي الله عنه عمر من تفسيري قال هذا صراط على مستقيم دوكا اصلا بوزينا رابر ترى دوزنا شونا دوزنا شونا غير مري بوردو شونا الجنة بوردو شونا الجنة دي اتوما سابه دي توما ناكاكا iso muri akaiba bika anadan alayya an adulla ala sirat almustaqim bil bayan wal barahin àmì ọmọdé ọ̀nìkẹyẹ ọmọṣọ́nù òbóró rọ́bà rírí ẹ̀há hílẹ̀ ọ̀rẹ́rẹ́ ìgbélu rẹ̀ òzè yìí zọ slọ́tù tó mú rí ni. lọ́mọdé àkẹ́ ìbílísì nkẹyẹ iná ìbáde ilé ìsàlẹ̀kẹ́ aláìhìn sultanu ìlẹ́mọ̀ni tábà àkẹ́ mìnàlùkọ́ iná ìbáde awẹ́rọ̀ rí hàmì rẹ̀ ìzẹ̀ ìzànnì laisa laka alaihim sultani wema anyukata tora ware so illa man ittabaka min alghawi ebe nana asa asao ina nana mukawo ini kafiri nene kakai e mushiriku kono murire ene vu de jozenye do muri aka ni soto sam ni soto naha innahu laisa lahu sultanu على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون إنه ليس له سلطان على الذين آمنوا أمريكا شيطان إتي أنو كتا ترسوا أنني كيدو وعلى ربهم يتوكلون درى الشيطان مريم بي إنما دو دشيطان مريم omuri ɔzɛri kɛtɛnɛ ɔna dɔwɔ n'ahyɛ turu omuri yi innama sultanuhu ala ladina yatawallawnahu walladina hum bihi mushrikun innama sultanuhu omuri kɛnɛ ɔba inu kata atoɔ rɛ so ala ladina yatawallawnahu ɛnɛ bɛ nene ake jeepe ɛnɛnɛ jeepa shiitani.

ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين أمري أكا شيطان أشاس ظنه إبليس أشاس إلي أمور تريجا مدي آدم أمريكا أشاس ترى وعرسو فاتبعوه إلا فريقا من المؤمنين فاتبعوه دني نساسا شيطان ديجا ني دابا دي ساسا شيطان إلا فريقا من المؤمنين أكي إراغوتشي أكاغاتشي إبنيام من المؤمنين إنن نانا دويو موري إلا فريقا أكي إراغواني من المؤمنين إنن نانا دويو موري وما كان له عليهم من سلطان إلا علنا لما من يؤمن بالآخرة ممن هو منها في شك وربك على كل شيء حفيظ أمري أكو ما كان له عليه من سلطان أكين يكتن شيطان يتلوى رسول إلا لنعلم من يؤمن بالآخرة ممن هو منها في شك olóńgbòrí ọmọ ọṣẹ ṣe ta ni mi òyìn zamare yé ẹgbẹ mi lè ádámù ó gé ọ̀nà ṣíṣọ́ kẹhẹ bẹ́ẹ̀ ni wọ́n tọ̀ yẹ bọ́ọ̀ lọ́nà wọ́n tọ̀ nọ̀ rẹ̀ ẹ̀ man yominu bil akhirati ẹnọ́ọ̀lì e e, amadọ́rẹ̀rẹ̀ ekú ìdẹ́nekú ká ẹ̀yẹ́kú ìdẹ́nekú mímánú wà mí fi ṣak ọ̀rẹ́ ẹnọ́ọ̀lì amáàjọ rẹ̀ ka ẹ̀yìn ìdẹ́nekú ọ̀rọ̀ ní ṣẹ́ṣẹ́ ìta ní dọ́nà símọ́ ìdàmàlẹ̀ yà èyí ẹni bí ádámà ẹ̀ àbẹ́ ẹni kẹfẹ́ mọ́nyì trial so àbọ̀kẹfẹ́ na ọ̀ pàríkàrí ọkùnrin ihiwáyà ampɔɔno da nyɛ ɔnyɛ wa yɛhyɛ hɛ tɛtɛ ani maa yɛ ne rɛ ko ani yɛ ti ka maa gɛrɛ ko bi gɛrɛ ko inú mmiri ewu wa maa nínú ime na ɔwɔ ata òkè yìí oyi dama ni mo mori ɔnisɔn mɛ eji ani bi adama yi wɔrɔ buka ala kulli shayin hafi ɔnà ɔmori yi anamu hinɛ wa anamu muhammad sallallahu alaihi wa sallam ɔnà esere abisabisabi oni seri abisabsabi silatu otomo. ara ṣe tán ni wọ́n tó rán ana mɛ yɔ kata kɔni wo ewu ewu a iye ne bi adama ava ana mɛ hɛn yɛ ewere deere ɔmɛ bɛ nyima a so ta nɔnɔ ne mu kɔrɔ. amadi yɛ ehu ebi kutaiba ɔkaye inu mana shaitan n'isi wo toko no ewu gya ne de adama ɛbɔ yɛ kɔ ni de ere mɛ ɛna ewu gya ne de adama bóòrò òòlù kọ́nà dị àbọ̀ mẹ́m. ìdí ìjọba ìjọba bẹ ìjọba bí ọmọ mi kò kẹ lọ them. zɔn na omori yɔ izɔn aseetani ɔra asɔ isoro ɔra asɔ fɛ tó si dɛ níbi adama ama sɔ kò mɔno si woto ɔyɛ tɛtɛ ɔyɛ kɔnɔba afɔkɔfɔ mɛ sinatu o tó mo yi. ni horomu ni kɔtɔ tó tanfi lewa de iblis àwọn oníṣe ìtàn ìbẹ́yìn mẹ́dẹ́ẹ̀mù. ino nshoto otonuwa ino nshoto koro ibn qayyim al-jawziya rahmatullahi alayhi ona kanika ino ipeva ama shaitani peva ilija ni bi adam ama banya

pooro dani kai fitini kutono ọmọdéma abubanyiri yọnà ikutene kọmẹwa kẹkọkọ hẹkọ ẹbẹ n'ehi nikutono. Dàá nyi ọ̀rọ̀ kẹtọ̀ wẹ̀ nẹ́nẹ́. ɛnna yɛ ɔka ɔɔ oh, awagye wa ano no abɛhyɛ ne dada ase kukuta no na anya kyerɛ ne mɛ kɔba kyerɛ ɔdɔmmerɛ so yɛ ɔba na yɛ kuta na esi pi kuta foto na emi fotan akere ɔne akaeɛ ho ano egyi ahyɛ ɔbi ya ne bira. ani bere nana ya no gugu me ya gugu na oyi bata ya na ajin Oslat yon to morini wa ke ya mo gugu no onu ne su de na su butam de asenye bebe ìjọ gbogbo lọ́tọ̀ tó mú rí ní. àwọn iná lọ kápẹ́ wọn rèé náà mi ìfòtọ́nà náà bá yẹ sẹ́yà sí mi mi. náà yẹ sẹ́yà sí wèrè. ìrájẹ ọ̀nà nàrẹ́ra ọ̀pàkẹ́. ibiri hama seva jeto ure ime to ifuto bababa venne enizvenere sege onika oni aka ya no kanyi bobe ni aka yi ana ana na mere ọnọdụ eze rịọ ndara ya na mere dona dona dona shop ifuto ka <laughs> ene aka na e abe ne ya me hem ekini zivuta derbe de kibara ishori tu amara ezibuto n'ọtụ amasị ịrụ ụka ihe tìfòtó náà ń wọ́ta àti ìbájọ́nà ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀nà àmọ́ ọ̀pọ̀ náà wọ̀rí mr ayọ́sọ̀rọ̀. ọpọlọ orí ọbì dẹ́bà abẹ́rẹ́ inú kọ́ọ̀lù jòzí yẹ ọpọlọ orí òru gbogbo oṣù dẹ́ẹ̀mì fòtánì pikutan bẹ́ẹ̀ ana ẹ̀ àti pikutan iná dẹ́rẹ́mìrẹ́ ìdí èyí mẹ́dẹ́ ẹ̀ ahẹ́kẹ́. bọ́wọ́ àkànnìkà yìí ìràgó pápákọ̀ ní fìtínà náà ní tù ọmọ ìràgó àníbi ní ìhù àwọn náà mórí tẹ̀ níbi ní ìhù yìí ẹnẹ wọn ní pápákọ̀ oní fìtínà náà ní tù ọmọ yìí náà mórí ومكروه مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن وردا ولا سواء ولا سواء ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا قال نوح أما yẹn nìyí ẹkìnnà نبي آدم عليه الصلاة والسلام salatu wa salam adáyẹrẹ n'aka na nebi adam ata nebi n'ohu anyị senturi ẹ̀ẹ́wọ́ ìrà chẹ́chẹ́hì ẹ̀ẹ́wọ́ ọ̀yìn akaka na nebi adam ata nebi n'ohu inú ọ̀nà náà abọ́lá abamá ahẹ́kì islam abọ́lá abamá ahẹ́kì kò nyara abọ́lá abamá ahẹ́kì omúrí ònìyàrá gírígírí. ìjà inú mà níbi lóhù amanyikayi anyé jahi agahẹ náà mímẹ bá bẹ وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا أنا كاي أذرمني أذرمني بنور kaayɛ wo kae laata naru na ale hata kom omori yɛro wɔn a hɛkɛne ne aso na wɔtete ne niu yɛrɛ yɛ na ne bi no wu aka wɔlaata naru na wadan aso na bi wadu nini ori ɔri awɔn wɔla so wa a wɔla so wa a aso na bi so wa a nini wɔla yɛ agusa aso na bi yɛ agusa nini wɔyɛ ɔka aso na bi yɛ ɔka nini wɔnasira ati nasira. وقد أضلوا كثيرا أمري كورينا نان أولي إجوانا رو رو رو إلي أما فنسي ما إكريانا نبي إبراهيم كا إذا يكاكا وجنوبني رب وجنوبني وبني أن نعبد الأصنام أمري نبو أسمي أتم تمتي جامي كي بام سمي سي نذريري أولي أيهكي إنهن رب إنهن أدلن كثيرا من الناس أنا إبراهيم أوكي أولينا ناني إلي يلوى هروزي ومري أمري إليه وقد أذلوا كثيرا صلاة تبري بابا يا نبا شهيتين ويقول صحيح البخاري sahih al-bukhari kai wadono nam suwa ononi yagus ononi yauk ononi nasira abẹn ní bá sọ ayisa inú ma níbi n'ogo rijalun sọlẹhọ azẹẹdini ẹni àkàzọ ẹzẹẹdini dẹnyẹ azọ ní kẹkẹ ẹ yà hama wa ẹ yà sàásà wa. bẹ́ẹ̀ ahamawa amẹ́rẹ́ yìí ìjẹ́ni ní jésù àbọ̀ ìjẹ́ni ní jésù ẹ̀ma mẹ́lẹ́sì rẹ̀ mẹ́ni ní ama ahamawa amẹ́rẹ́ yìí bẹ́ẹ̀ ahamawa amahẹ̀kẹ́ bẹ́ẹ̀ ahamawa amẹ́dùnúbóró dẹ́ka ẹ̀nà ẹ̀ma kyẹ̀rẹ́ nìní dẹ́ni mìfòtẹ́ nìní dẹ́nà àṣẹ kọ́mayẹ́ nìní ọmọ ọba amẹ́ka ẹ̀wẹ́ nìní náà ẹ̀kọ́ yìí

ini isi ibn qayyim al-jawziya onoka oka tere nene de dime o tene miri tene de dime then me ikute ni ikute ni de me wato e de me fun ini kute ne bi huru fo tene ne ton de ya ya tepe de ya bizo poro tọ́wọ́ dányìí ya ẹnẹ́nẹ́nì amábọ̀ ẹ̀dẹ́ níbi sú iye nìní ìjẹ́ ní rẹ̀ rẹ̀ hù rẹ̀ hẹ̀ ìdí ẹlọ́wọ́ náà bẹ ẹni ìdí na ẹ̀rọ na ní ẹ̀hẹ́ tẹ́ ẹ̀fí kútó náà náà òrìfò tó náà náà tẹ́ni ọ ìsára

ife nne hụrụ anyị atịrị debọrọ ọrịa ime ya ka ya abasị na ebe adọ nụ nsụrụ ka yi eme mifote nnikwute nne ebe mere mmoche na ọtọ e, na e, e mmiri ntụ tọ ha na-eya afọ eto hụ deki nọdịrị mmiri vabara wa ori da hekewa ya bụ abịrị hụ na ire ha bụ zayọn ama orí ẹ̀dá kò ọlọ́kùnrin wa bíi bẹ́ẹ̀ kiri rẹ ọ̀nà orí ọ̀nà rẹ rẹ. lọ́tọ̀ tó mọ̀ yín nìyí. dóòmù rí bàtà níbi ní òwúrọ̀ wa. dóòmù rí tọ́ níbi ní òwúrọ̀ wa. náà níbi ní ọmọ ẹ̀kọ́tọ́ dáa káyọ̀ mọ̀ rí yìí kọ́ọ̀dà nóòhùn rọ̀bì ìnáhùn asọ̀wọ̀nì oke e wo e mori lẹ́dìmí yẹn nọ máa ka ẹwà ẹwọ lu eriri rẹ orí ìdọ́nyọ kata náà bá àbá òkú náà ọ̀rọ̀ àbá bá òmùdí ọ̀há ẹ̀họ́ náà ni. wàtábà ọmọlẹ́m lam yazidu màlúhù wàwàládùhù ìlà kàṣà dẹ́fà sọ́dọ̀ ní kàkà yìí ogbónà kan náà yìí ojónà kan náà mà ẹ̀yẹ fúrọ̀ náà bọ̀ fẹ́ yọ ẹ̀rí yìí dai kanan ne fasa wa makaru makaran kubbara da peva ero na nebi no ivo pene ake bi chon dai a peva dai ne to divi kona nebi no hube o o re e, re kire pa kana re ala venisi o e a shai bigidi kene kaya ani sai ma ne ji e a bi nu ka e a ni o no ka e u di yo ka ire e awo kai jo mo ni re ka sílẹ̀tì tó mú rí nìyí wọ́n mẹ́kẹ̀rú mẹ́kẹ̀rán kò bá a dẹ́mi ètò dìbì ètò dìbì náà ẹ̀ka àràwọ̀rà ọ̀ọ́bá yìí dẹ́kì jòzó amọ́mọ́ náà orí ọ̀yìn kènyìmá hóró alimami buhari ọba sọ́ọ́bẹ̀ kẹ́yẹ orí ẹni náà wọ́dì sowa yabu yawo nasira urinu naani ɛɛba na aba na bare ma hɛkɛwa inɛti laruba inɛti maka inɛti larubawa sikɔti o tó mori nini amadu mi bi ehu yi nono o oh, musalima o so tó mori. Ọ na àkáyà ya báyìí muhammad sallallahu alayhi wa sallam dọ́kà ọ̀nìmẹ̀nẹ́ ti habasha ẹtí ethiopia inú mi hijira ọ̀nìmẹ̀nẹ́ ti habasha ọ̀nà òrè ìrìhí ahọ̀ká ní bọ̀bọ̀ nyara ẹ̀zọ̀ dẹ́ẹ̀kì rẹ̀ hí ìrìhí ahọ̀kọ́ náà ọ̀rí mmaria. dẹ̀mọ́ kayọ̀ ntú omori ìrìyà ẹ̀kọ́ náà mari mari à ìfòtó náà nílé káàkó gẹ̀ ẹnìhìnàm fúrẹ́sọ́ náà máa ń dó ntú omori dẹ̀ kayé ulẹ̀ ìka kọ́ọ̀mùn ìdàmátà fíhìmùl abdul sọ́ọ́lihu àwọn rọ́jùl sọ́ọ́lihu bánà àlà kọ̀bìrìhì masjidan wọ́sọ̀wọ́rù fíhì tìlkà àsúwà ulẹ̀ ìka ṣirarul xalqi ìndàlọ́hì ta'ala dó ntú omori dẹ̀ kayé abene ne bagwene kakaye anyori yo mori yo iza ozo iza ene suile wenene abono ro iza ene suile wenene de dere hitura ikutan de di matna de diri ya heke tuli su tuli su kutan wasawaru eh, fihi tilka suwa ifotono nwe abo de wo mi fotono re hino iri ya ekono ulaika shirarul khalq inda allah ta'ala don to muri azedili azedili ido omori ɛdɛnɛ omori na ko ne baba azedili ɛdɛnɛ hadithu sahih hali hadithu sahih jozono nani de onye fiti na ɛra fiti na ekuta ɔri fiti na ɔkyɛnɛ ɔkyɛnɛ meri ntu ɔkyɛnɛ meri ntu abikuo ma ɔpɔ wɔn wɔn yi de ere ka yi eku ni na agye nɛ. ana ahụrụ anyị kwekporo ikwe kacha ndị nekwa pọl ekwu ikwe na kacha nwere n'elu ọpọ ekwu ọpọ n'orori ìsìlọ́tò tó mú yìí orí ọ̀dọ̀ na ẹ̀ agwọ ẹ̀ agwọ. ebe yasha na tutekene mure na bon hayi habi ini ra ifiti ni na ori heke ori otana meri ntu ana fiti na yana henene ama sinyi ma se shot ni yo muri ini hadith oni mansur dobe hono mujahid ini re no muri kakaye أفرأيتم اللات والعزى أفرأيتم اللات والعزى kàkà mi ní dídé orí ọmọ náà yẹ láta àti ọ̀zá wọn mà náà pàtà pàtàlì ọ̀kọ̀rọ̀ àti ọ̀sá anágbọ́ ọ̀hókà anáhìn mà náà ta alákùnrin dàkàrò wọ̀lẹ́hùn ọ̀ntà ẹ̀hẹ́ ọ ìjẹ́ ìkẹ́ni ọ̀nà kàkà orí ọmọ náà ẹ̀ ọ̀dì ìfẹ́mọ́bà abúlé nìyí tó mórí yìí. dɔbɔ yɛ naa kaa ne ka oye ne naa ne bɛ ne bɛ zaa de kati ni azo omori bi kafiri mama zaa de anke na ma zaa kɛ ne ne ka oye ne na ewu omori bi ìjọba ha ìrẹ na ebu jɔ ne wɛ de ne ne ire ire yi anamí kò omori ɔkà yɛ wà ama ma ro ɔbɔrɔ toro a ɔnene de kɔ nɛ ɔbɔrɔ toro a ama ma mɛ de ntiri ka ɛdam tɛsinafon biiza ɔsɔ ne bi ɔgega ana akɔ ɔnhyɛ huna gɛm ɔgega ehuna ehuna nana tɛsinafon to ɔmɔri yi ne mo gya ɛdam aka ne ka yɛ laatɔ no na ɔzɔ ne yɛ de de ne laatɔ no ɔzɔ de ne dɛ ka yɛ yeltlasawann e islam kanr aamadk hụ dɔba nɔ ni dɔni ara yɛ na ɔba bɔ kɔrɔ hajj do nye bi ɛtɛrɛ ni do ya ba yɛ wɔba na abɛ do su idzo su de ne de ko kɔ ayi ya gbɛ ya gbɛ ti gbɛ o yɛ tɛ laata ɔzɔn rɛ de ko ne bi ɛtɛrɛ ɔbɛ de ko ne

látọ̀ náà máa mọ̀ ọ̀zọ́ ọ̀bìnrin náà máa ra ayẹ̀ nínú àwọn ọmọkùnrin àjùdọ́sì kàfọ́fọ́ ọ̀rọ̀ ẹ̀rà dẹ́kùkù èyẹ́fẹ́ òkúta rẹ̀ àwọn ẹ̀rọ mẹ́rin ní kúta orí dan na bai muhammad sallallahu alaihi wasallam da si iye yi da akɔyɔ na ɛfɛ tɛrɛ no ino imelo yiri ikuta ebebe wanyere nsa na ɔyɔkɔ bí ɛ náà nínú nọ jẹ́ aṣọ́ rẹ̀ hadith ọ̀nà aisha dọ́gbọ́n ló wà wà níbẹ̀ ọ̀gbẹ́ni kúlẹ̀ ọ̀bá wà. النبي محمد صلى الله عليه وسلم انتم يوكاي لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجد ولولا ذلك لابرز قبره غير انه خشي ان يتخذ مسجدا اوكي موري اوتوزن اليهود ني اور نصارى اتخذوا قبور انبيائهم مساجد ان ذلك ikuta nijẹnu ni ẹ bàrà masalasi ẹ bàrà ìrìyà ẹkẹ da aisha no kuba mi aisha no kuba mi tali kanin amadi ati sọ nubẹ kẹẹba kubire ọmọ mi ikutu tu omori bẹ náà anyi lẹni eti náà fa abada ne nàá náà wàtò àmọ onye nwa hika yẹ àtàwọn ọmọ ikuta mi aha ẹkẹ báàbà ẹkọọkọ ogun rimirimi yìí lọ. Sọ́kọ́ bọ̀ Sọ́kọ́ tó ń tó omori mi yàrá yà wọ̀ nọ wèé yi rẹ̀ nọ náà na hajj ẹ̀nọ náà nà mo kọ́rọ̀ hajj ẹ̀nà àkàwọ́sà ní kú tóntó mu wà sánà mà yọ kẹ́nẹ́ ẹ̀yẹ́ náà kú polisi ní jẹ́ẹ́zọ̀ wèé rẹ̀ dìgẹ́ náà hà mẹ́ wọ́n kà yẹ kiri yín yẹ bọ̀ wọ̀ ọ́ sọ́tù tó mú rí ní ọlọ́wọ́ ọmọ orí rere kanáàbà muhammad sallallahu alaihi wasallam ọ̀kà ayà rẹ̀ mọ́ nìkan yìí

láti ọ̀tún ọmọ yìí. and ẹsọ ni wọn bá nìkan onye onwe ọcha na mmiri n'utu dọọ ma dị daa heke dọọ gara ọ mori ya ehe jee ya n'ọrụ ka ọbụna ọgbọ izizi ibi swidi nne jee ya ka ọmọ onye nkwu na etwa gumi ọcha na ma na gada omemere okaye ọbọbọịra abikwa ọbọrọ manyere koko enesu anaghị nkwutan ọna fitina na ịba ihu ni fitina ọchọna si jada slọtụ ntụ omori ni anụrị ya ni

dona ili kutanda aligo hengo yokene na paisa aya ba yengo no aibo oile ngono yene akora ku ni mama zo wale ngoni ya yomo yi dona de ku kutushi wenyenyi da yengo no ya dure o ma ale ngono ya da da subanya ni dipe yomo yi ama ani se se kuta baka ma dua yi yo lo ni kutono do ɛrɛkyerɛ me ɛnke ba do ɛrɛrɛ mi na nka ɔ ankɛmrɛ maa mi ba a yɛn kuta mi de isi islam kan na ma yɛn kuta wɔn ɛn sɔsɔ kawo yɛ wɔ ka wɔn ani kuta wɔn do na ma duam bɔɔbɔ siri kɔ sɔmi ɔba asom ne ve ni kankiri ne ne kaka yi oyɛ tɛ siri kɔ ne ne ba ma fɛ sɛ ko mu kuta yɛ kɛ. duwara bakanesishia nini ena te karbala aya kunyi kutende kabi yake sika kutu husaini lati otu omurini ni muri amababa yayo ku omurini ni muri amababa yayo weja mmeme kọrọ were memu weja mkawesiri amufa

náà ìjọ nọ ní àdúgbò ọmọ na nọ nípa nà mẹ́hàn ọmọ náà bọ̀ ọmọ orí ohun èyí. ẹ̀rì kẹ́nẹ̀ sábà ọ̀dìkà yìí ìjìbí ti mìíràn yìí ìrìyà òyì mìíràn màkà program. ịma chere banyere meme chere banye meme me banye si na ene nwụọ banye meme a eme ka ye ma akara ee afọ afọ afọ nwụrụ dụọ dị ewu the system ọmọ ọdún bíi chere ka ma na wa ẹsọ mọrin na wọn fọ dọ́gba ìhòòrò náà ẹ̀hẹ́ wàá di tútù bóoru àròkọ láti náà wọ́n mẹ́ wọ́n mẹ́ ilẹ̀ wọ́n náà kọ́ ló wá sí carry people do carry attention náà mi. ọ̀nyẹ́gbọ́n náà ma ọ̀nà ìbá yà àhúrà mẹ́fọ́ máa nàbọ̀ òun rí aso òkìlẹ̀ mi wọ́ bọ́ọ̀ bá yà gbọ́ ọ̀dọ́ wẹ̀. ẹ̀yọ̀ màmá mi is all natural kan umeyeri umeyẹri asọ asọ ìkàwé ọmọdé yà wá fún àìkájú lórí ihu náà ni ọdún ní ẹyìn náà yín sọ ntìmẹ wọn ndọrọ kẹtọ ọmọdé ya yín ọmọdé yà àmọ ọmọ sọ ní fàyè kọ́mọ ìzáàrè kàtí

dɔɔbo jɛ kɛnɛ muriya nɔbɔ ba y'a ba ye muriya nɔbɔ ba y'a ba ye ne ye a ti sɔn nama dɔw de ka tawhi wa kare i tawhi in subject tɔw ni ani a ka is very abstract ee a ee fɛn abstract. bi abstract sɔrɔ bi abstract ìrẹ̀lẹ̀ ọ̀nà náà ká máa ké ká máa náà ọ̀rẹ́ pàṣẹ where e, when you suppose you should work arm is very abstract very masumuri imam ezu mego kama make am ka. da yi isa yi su I idan yi ma akwa chere lesson na me na lecture me na di me re ka is becoming too abstract aba aba me ka o so gure tu di then da yi me mere me kato je mare fashion do that And a good teacher will do that. And ever, ever, ever, preacher can be a teacher, I'm a teacher too. Slap your toe, Slap your toe, Wọ́n wọ́n ẹ̀rẹ́ nìkan yìí, the ẹ̀rọ ẹ̀rọ ní not gbé ní tòhí, wọ́n ẹ̀rẹ́ ká abstract somehow. muri ọ̀nà wọ̀wọ̀ ayé fọ̀sọ́nà màánù ama ki fitini kuta ọ̀nì fitini ọ̀tẹ́ máa mẹ́rin na fitini ẹ̀rọ nínú àká yìí ọ̀kọ́ là muhammad sallallahu alayhi wa sallam dọ́sì yé yìí dọ́sì ka ẹ̀ yé ọ̀yẹ́ la kuta e, la ọyà ọmọ na tẹ́hẹ̀ asọ́kùsá náà màbọ̀ ọyà ọmọ náà wẹ́tẹ́ asọ́nyìnà fìlà màbọ̀ àmọ́ asọ́ni bí ẹni rẹ̀ ba fìlà àbísálà bàbá òwò tán bó wẹ́ kíkọ́ ẹ̀yìn bọ́ ní wẹ́ ẹ̀yìn ọ̀sọ̀kọ̀ sálà bàbá múlẹ̀ ya bọ̀ báyà yìí ni. aisha rẹ̀ lọ́ha ana ana ìwé bí hadith hun hun tó mú rí rẹ̀ ini hadisi sasa hun abdullahi bin دع كان كي لعن رسول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والسرج وكنت أمر صلى الله عليه وسلم أو تجينه زائرات القبور أنا ني أنا أنا أنا أنا أنا انا انا انا انا انا والمتخذين عليها المساجد أتنما انا انا انا انا رسول أبي كوما انا wɔ sora afɛnɛ na ahuri aku da na amikuta mɛ enyo yɛ dari hu lɛlɛ. sinatio tomori ni abɛsɛ ni islam o don wɛnhi ɔnɔ mɛ ni kumar bin khatab radiyallahu anhu ɔsɔ ni inisɔ yɛrɛ bukhari o mɛri anas k'a ko sala dɛyi kuta na y'o gori idɔra a ko sala dɛyi kibi umar wɔn a k'a ka alikɔbura alikɔbura ikuta ikuta. láti ohun tó mọ̀rí ni. àmọ́ àfi ìdẹ̀ mìíràn wọ́n káyọ̀ ohun tó mọ̀rí ní sí iye wa ké èyẹ àfáàní àmàzẹ̀ ẹ̀kọ́ náà ọ̀bẹ kúkú ta ọ̀bọ̀ náà ìlú kúta yà bọ́ọ̀ náà kó sálà. ẹnì kí anas ọ ọ̀ ká yẹ ohun ọ mọ̀rí yẹ anas tó because ní kàkà yẹ mi osibiti ekuta ekwe olete esokɔnɔ bɛ bɛɛ bɛ anadumi fitina no nɔnyɔnyɛ la wɔn tó mori yɔn ka ami kuta bɔ bɔ bɔ ɔkɔra jɛ kɔkɔrɔ ko osibiti o tó mori nini ìjọ wọn mara bá ka ana kikuta ekuta dɔba yɛ hɔ vɔ dɔba kuro gbɔɔrɔ nɔ olukuta yɛ idɔ yɛ akosala agoviri ọmọ mọ ní ọnyára anabai muhammad sallallahu alaihi wa sallam ọrẹ sẹríà duyọọyì kai azikuta dáadáa anibẹdẹ kéèjì asábàáyí kuta éèjì àmà akáki éèjì e, éèjì ọjẹ aha dọrẹ jẹ ẹ ọ ọmẹni. aka ki eid ọmọ ha ma ba ama ba ha nya yɛ tora ka ma yɛ ama ko gwa ha ka ma da ne fa mɛ ɛnɛ ɛzɔ dɔnyɔ mɛ dɔnyɔ ha o ma an kiri ɔno to mori ka sallallahu alaihi wa sallam ka arafa wa yawmu nahar wa ayyamu mina iduna ahlul islam ɔn to mori ɔka yi ɛkò yɛ anan hajji ni hira rafa bo atakuhi leya atakuhi mina ekuhi mina ọdekuya nasi uleya ate ile ha ọbanya ọwụwa nọ bi ate ihe egweta m dọtọ omuli kekuhi ne nan dekuhi ọ ide ekwu omuli ekuhi eche ekwu omuli anyị na-ebi ma tetetem ehe ọmọbọnọ e, e, e, yẹwò arafa ọmọbọnọ ẹ aha ọbi ankuntu mu sallallahu alaihi wasallam ọmọ ẹbẹ hẹ ẹnìrẹ ọmọ kàyọ ọmọ ronyara hẹrẹ ọmọ rọmọ ẹ anyi ọmọ ronyara ni tọ dọkàyọ ntọ ọmọ dika yìí inni nazartu an anhara iblan bibawan bibawan ewu ntọ ọmọ ri ayẹ kàyìí. Ọnụ ọ̀mọ̀ kàtítẹ́ náà mi má bẹ̀rẹ̀ náà aha náà bawa bà wá nà. fọ́kọ́ dọ́ntọ́ mo dídọ̀ kàyé ha wàsánù mi àwùsánù mùsùlùkì á lè yé nyórí ẹ̀yẹ̀yìn zọ inórí káfìrí nìyí. bà wá nà na aha nà kọ́ wà náà wọ ìrànkú mi náà nà á ami ní ga-ahụ gbà hàn abikẹ́sì ní kó owó dá ní kí náà yà rẹ̀. kọ́ọ̀d dọ́nàdọ́nà dọ́kà lá èyí kọ́ọ̀d dọ́ntọ́mù fa áwòsì bì na dìríkà ọ̀kà títà ka ọ̀nà aṣọ ọ̀bẹ ka àmàṣe kà yìí ìzọ̀ ọ̀nà ha bọ̀ ìrẹ̀ bàbá hẹ́yìn ní ime ni. Òkú òmùdí ọkọ̀ ẹ̀fẹ́ dọ́nà ọ̀rọ̀ sọ pa inú rẹ̀ bá ẹ̀sọ́ pátó sọ pọ́nù wà á ọ̀rọ̀ ìrọ̀ wọ́n àbí ṣírí. Ní òkú òmùdí ṣírí kọ̀ bá náà wọ́n náà. Àkókò ń tó òmùdí na wọ́n yìí ká ní ẹ̀dá ká àníkúyò rèrè ẹ̀lẹ́ iná ní ìmò rèrè wọ́n yìí kẹ̀dá yìí rẹ̀ àmò rèrè ọmọ àníàkó rèrè ọ̀nà bíkú àwọn afábẹ́ ká kọ̀rọ̀ bọ̀bọ̀ yọ. àwọn rèrè nọ́mọ àhíwẹ̀ kọ̀kọ̀ mọ́. lọ́sọ̀ tó mú nìyí àhíwẹ̀ ní ọ̀dọ̀ náà lẹ́kùn dín inú kò wọlé dín náà bẹ̀rẹ̀. èwọ̀ kú ọmọdé ọlọ́mọ akọ́ra tí ní ọ̀rẹ́ rẹ̀ inú ìgbàmọ́ anáwọ́dé kẹwọ́rọ́ ọ̀yá nínú wọ́n ní ìdí kẹ́ẹ̀sì yẹ láti ọ̀tọ́ mọ̀ nínú anáwọ́dé muhammad sallallahu alaihi wasallam anu misi ọbaba anáwọ́dé muhammad ọkà nìkayé láti jẹ́ alù kọ́brí ontomori kaye ikú tá ló ń tòmori àfọwàrà yìí dì níní sallallahu alaihi wasallam ló ń tòmori bẹ́ẹ̀ ká ní kaye ilé hadith nọ lókè wà sọ́lù aláyà fa inna salatakum tabluguni haitu kuntum wọ́n ma salatu yọ nínú ke asalatu ọ̀nà níbi ètùmí àtọ́ àwọn ayádọ́mọ̀ ẹni kọ́wọ́ burúkú tẹ́m wọ́n burúkú tẹ́m wọ́n nínú lè rí tẹ́m àfàlásọ náà wọ́n náà èrè ètùmí owó wọ̀n náà ní kàkàkà yẹ ẹ̀ máa wá wá gbọ́ orí kú tó ń tó mú yá jẹ agbọ́ngàdọ́ náà kàsáàbà rí kú tẹ orí dọ́jọ́ wọ́n sùkú tẹ́m ikú tẹ́ léwu náà dúkú tẹ́ ẹ̀ ikú tẹ́ náà báyìí mọ̀ fẹ́ mọ̀ sọ́lọ́ ọ̀nà húnà dúkú tẹ́ pìtì ẹ̀ dasi kuta ni mapejuwe kasubari kuta ni idi nini daje laba kaya mabaka ye ezi kuta na wani nyumba yiji baaza agoero ka nni kuta non baaza aguri mirimi iza sallallahu alaihi wasallam ana nabai muhammad sallallahu alaihi wasallam ana mai shasa ne pai islam ya ba hawa islam ọba ahọ́ọ̀bù ẹ̀mìnyẹ̀mbá ní ìṣe àti ẹ̀rọ ẹ̀yìn ní ní tùdá wà dì ẹ ọjọ́ ìkọ́mọ́ ní wọn máa jẹ́bi ní ẹ̀ka yẹ ayé ní wọn fẹ́ tẹ̀tẹ̀ rẹ̀ ọmọ àmàlà òmùrí ọ̀bá yà á. ìdíwọ̀ ẹ̀rọ bí i àfọ̀rẹ́ ìṣàn eight ọ̀dì bí i àyè náà òwe èrè ni òmùrí ọ̀nà ọba ọ̀fà yà á nínú bọ́ọ̀ yìí kátà yà wà lọ́sẹ̀ ẹ̀tẹ́ ẹ̀ka máa kápọ̀ wà bọ́ọ̀ mẹ́ ẹ̀ اللهم ارنا الحق حقا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف قامك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يذكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء الا باهله فكذلك اخذ ربك اذا اخذ الكره وهي ظالمه ان اخذها لم شديد اللهم ارحم فانك بنا راهن ولا تعذبنا فأنت علينا قادر اللهم اكتبنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم اكتبنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين إنك لما تشاء قدير وبالإجابة الجدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غرامة إنها ساءت مستقرة مقامة ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وشفاء مرض برحمتك يا رب الراحمين والحقنا بالصالحين فعل لما يريده وجل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى على النبي الكريم الحمد لله الذي لا يصرف السوء إلا هو الحمد لله الذي لا يصرف السوء إلا هو ولا يكشف الضر إلا هو ولا يأتي بالخير إلا هو وهو على كل شيء قدير